alhamdulilayi rabbil alamin fuma salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa mawalahum bi ahisani ila yawmidin adúpẹ́ fún Ọlọ́run bá tọrọ àlékún kí àti àlékún gẹfà níbi sallallahu alayhi wa sallam èyí ni àkọtun ètò yín ètò wa hudan wa bushra ilé tí ó máa wáyé ní alẹ́ ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù ramadan eléyìí tí ó máa wáyé láti ẹnu àwọn olùmọ̀ àwọn olùkọ́ àwọn dókítà wa dókítà sharafdin gbadebo ọ̀rọ̀ kí ọlọ́run kí ó ṣe ní ìrọ̀rùn ẹjẹ́ àfarabalẹ̀ láti jàǹfààní ọ̀rọ̀ olóyè bíi náà kọ́lọ́ọ̀ṣẹ́ والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته tí èèyàn bá wọnú mọ́ṣáláṣí tó wá bá kí wọ́n ti parí sọ̀látù jamaa nígbà tó wọnú mọ́ṣáláṣí ó wá rí i pé àwọn èèyàn míì náà ń bẹ bíi tòun tó ṣe pé àwọn náà bá jamaa kò sí ní tó burú lábẹ́ òfin ṣẹ̀ríyà kí wọ́n ṣe jamaa míì lẹ́yìn jamaa tàlákọ̀kọ́ eléyìí tí ìmáàmù masilasi tó ti síwájú àwọn èèyàn sí nítorí àdìtà nàbẹ muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí imaamu tirmidhi àti abu dawud àti àwọn míì tí wọ́n gbé jáde pànàbí ti parí sọláàtì lọ́jọ́ kan ìní ẹnìkan bá wọnú masilasi ó wá fẹ́ ṣe sọlá lóun nìkan anabi wa ń bi àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n ṣe sọláàtì lẹ́yìn rẹ̀ léèrè pé man yattajiru ma'a hadha man yatasaddaqu ala hadha nínú riwaya ìpè ta tí ó dòwò pọ̀ pẹ̀lú eléyìí nínú rìwáyà mi tálẹ́ni tí ó ṣe sàrà àfẹlẹ́ yìí báyìí ẹnìkan wá dìde nínú àwọn sọ̀hábà ó tó pẹ̀lú rẹ̀ wọ́n fi jọ ṣe sọ̀láàtù yẹn ní jamaa nínú sunan kubra ti imam al-bayhaqi rahimahullah wọ́n ní ẹni tó dìde tó ṣe sọ̀láàtù pẹ̀lú rẹ̀ lọ́jọ́ náà òun náà ni abubakar radiyallahu anhu eléyìí fi hàn wá pé wọ́n lè ṣe jamaa lẹ́yìn jamaa alákọ̀ọ́kọ́ lópin ìgbà tí jamaa tí wọ́n ṣe lẹ́yìn tàlákọ̀ọ́kọ́ kò bá ti jẹ́ jamaa fitina kí ni jamaa fitina jamaa fitina làwọn tó ṣe pé wọ́n ti pinnu pé àwọn ò ní tò láti ṣe sọ̀láàtù mọ́ lẹ́yìn ìmáàmù mọ́ṣáláṣí nítorí nǹkan kan táwọn ń wò eléyìí tó ṣe kó ṣe é ṣe kọ́mọ yìí lè máàmù. wọ́n máa wá pẹ́ sí sọ̀láàtì lẹ́yìn lè máàmù wọ́n máa retí kí lè máàmù ọ̀sálámà tó bá ti wá sálámà tàì sálámà wọ́n kóra jọ wọ́n wọnú mọ́ṣáláṣí lẹ́yìn lè máàmù tiwọn táwọn ti mà wọ́n máa wá tò sẹ́yìn rẹ̀ lójoojúmọ́ tó bá ti fura pé àwọn èèyàn kan ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́ wọn ò ní tò sẹ́yìn lè máàmù ńṣe ló yẹ kárí wípé adáwọn lẹ́kùn ṣíṣe bẹ́ẹ̀ nítorí pé kò sáàyè fún àti máa ṣe fìtínà nínú òfin ọlọ́run ọba wa wàyí o tó bá ṣe pé ojú ọ̀nà ojú ọ̀nà àwọn arìnrìn-àjò ní mọ́ṣáláṣí bá wà àbí mọ́ṣáláṣí ń bẹ láàrin ìjà mọ́ṣáláṣí kò ní jàmá kan pàtó kò sì nílé máàmù kan tá a dá mà kò sí ní tó burú lábẹ́ òfin ṣẹ̀ríyà kí jàmá kan parí sọ́láàt kí jàmá mi náà tún wọlé káwọn náà tún ṣe tiwọn ẹnu àwọn fuqahau ó kò lórí eléyìí fuqahau al-madahib al-arba'a àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà ní madhab mẹ́rẹ̀ẹ̀rin ẹnu wọn kò lórí pé mọ́ṣáláṣí tí ò bá ti nílé máàmù kan pàtó tí ó sì ní àwọn jàmá kan tó ṣe pé adámà tó jẹ́ pé gbogbo èèyàn máa wá wọ́n ṣe sọ̀lá àti wọ́n máa ṣe sọ̀lá àti wọ́n tán wọ́n ń jáde kúrò nínú mọ́ṣáláṣí ni bí àwọn mọ́ṣáláṣí tá a máa rí ní àwọn ojú ọ̀nà àwọn arìnrìn àjò kò sí ní tó burú kọjá pé àwọn kan parí jàmáà tiwọn àwọn míì náà wọbẹ̀ láti ṣe jàmáà tiwọn gbogbo eléyìí báyìí kò sí ní tó burú mẹ́ torí pé kò lè dá wàhálà kankan lẹ̀ kò sì sí fìtínà kan tá a rò pé ó lè ṣẹlẹ̀ látàrí irú eléyìí báyìí ṣùgbọ́n tí mọ́ṣáláṣí bá jẹ́ mọ́ṣáláṣí tí ń bẹ ládùúgbò kan tó ṣe pé ti nílé máàmù kan tí máa síwájú àwọn èèyàn láti ṣe sọ̀láàtì ń bẹ a sì mọ̀ pé àwọn ará àdúgbò wọn máa ṣe sọ̀láàtì ń bẹ òun náà ni mọ́ṣáláṣí tí ìyapa tó wà láàrin àwọn olùmọ̀ nípa pé ǹjẹ́ tí wọ́n bá parí jàmá alákọ̀ọ́kọ́ tán àyè wa wà bí fáwọn míì tí wọ́n bá pẹ́ láti ṣe jàmá míì bì eléyìí tí ó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ lórí eléyìí òun náà ni pé lópin ìgbà tí jàmá yẹn tí ò bá ti jẹ́ jàmá fìtínà kò sí ní tó burú káwọn náà tún ṣe jàmá lẹ́yìn ìgbà tí lè máa mú tí ó jẹ́ lè máa mú mọ́ṣáláṣí tó bá ti parí sọ́lá nítorí àdìsí ta ka yẹn pànàbí sallallahu alayhi wa sallam ó ní man yatasaddaq ala hada man yattajiru man yattajiru ma'a hadha ta lẹni tó ṣe pé yóò ṣe sàrà àfẹlẹ yìí tí ó tó pẹ̀lú rẹ̀ ta lẹni tó bẹ̀lẹ̀ yìí dówò pọ̀ tí ó tó pẹ̀lú ẹ̀ a sì ti mọ̀ nínú òfin ṣẹ̀ríà wípé al-ithnani fama yazidu fi salati jama'a ẹni méjì jù bẹ́ẹ̀ lọ jama'a ni wọ́n ń pè wọ́n nínú òfin ṣẹ̀ríà torí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ rẹ̀ ń bì ó fi yé wa ipò kó ń ṣe jama'a lẹ́yìn jama'a alákọ̀ọ́kọ́ hadithi bó ti ṣe tọ́ka sí wípé eh, jawazu salati al-muftarid khalfa al dalla kadhalika ala jawazi takrar aljamaati fi almasjid alwahid hadithi tọ́ka sí nǹkan púpọ̀ nínú tó tọ́ka sí òun náà ni wípé ẹni tó ń ṣe sọ̀láàtù ọ̀ràn yẹn ó lè tò lẹ́yìn ẹni tí ń ṣe náfìlà ìyẹn tó bá sì pé abubakar tí ó darapọ̀ mọ́kùnrin yìí láti bá ṣe sọ̀lá abubakar ló tún padà ṣe lè máàmù fún eléyìí túmọ̀ sí wípé ẹni tí ń ṣe sọ̀láàtù ọ̀ràn yẹn ó lè tò sẹ́yìn àti ń ṣe sọ̀látù náfìlà gẹ́gẹ́ bí tí ṣe máa ṣẹlẹ̀ sí Mu'adh ibn Jabal radiyallahu anhu wípé yóò wà láti wá ṣe sọ̀látù al-isha lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tí wọ́n bá parí sọ̀látù yìí ìní Mu'adh wà á mórí lélẹ̀ yóò lọ sí àdúgbò tiwọn ní Quba tó bá sì ti dé Quba yẹn yóò bá pàwọn èèyàn tún retí òun ní mọ́ṣáláṣí tiwọn ń bẹ̀ náà nítorí kó lè bá wa ṣe lè máàmù fún wa ní sọ̀látù al-isha tọ ajẹ́ pé Mu'adh ibn Jabal èyí tó ṣe pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ní sọ̀dátù ìṣá òun lọ́ọ́rán ayan rẹ̀ ṣùgbọ́n èyí tó tún lọ́ọ́ ṣe fáwọn èèyàn lé tó ṣe lè máàmù fún wọn bẹ́ẹ̀ òní náfìlà tiẹ̀ àwọn ẹni tó sì tò lẹ́yìn tiẹ̀ àwọn tò ní pẹ̀lú ẹ̀mí pé àwọn ń ṣe sọ̀látù tó jẹ́ ọ̀ràn ayan fadalla dhalika ala jawazi sọ̀látù muftarid khalfa al-mutanaffil eléyìí náà tọ́ka sí pé ẹni tí ń ṣe sọ̀látù ọ̀ràn àyàn ó lè tò lẹ́yìn ẹni tí ń ṣe náfìlà bákan náà hadithi tá sọ nípa tẹni tó pẹ́ dé mọ́ṣáláṣí yẹn tánàbí sallallahu alaihi wasallam ní kẹ́nìkan dìde pẹ̀lú rẹ̀ kó ṣe sàrà fún kẹ́nìkan bá dàwó pọ̀ ó tún tọ́ka sí jawazu takrari jama'ati fil masjid al-wahid ó ń tọ́ka sí bó ti ṣe tọ́ wípé a lè ṣe jama'a mi lẹ́yìn jama'a alákọ̀ọ́kọ́ hadith yìí tọ́ka sí kò sì sí ń tọ́ta kù tó bá sọ pé hadith kan wá tó jẹ́ hadith Abubakr radiyallahu eléyìí tí alimami Tabarani tó gbé jáde nínú tírà rẹ̀ al kabir ikú anabi sallallahu alaihi wa sallam ó dé ní ọjọ́ kan wọ́n bá pé àwọn sọ̀hábà ti ṣe sọ̀láàt anábì wá wọlé rẹ̀ lọ ó wá lọ ṣe sọ̀láàt àtòun àti àwọn ìyàwó rẹ̀ eléyìí kò túmọ̀ sí wípé kọ̀tọ́ wọn ṣe jama lẹ́yìn jama alákọ̀ọ́kọ́ kò túmọ̀ sí rárá nǹkan tá a ti kàn tọ́ka sí òun náà ni wípé nínú téèyàn lè ṣe òun náà ni pé tó bá bá a wípé wọ́n ti ṣe jama tẹ̀ ní mọ́ṣáláṣí ó lè padà sílé rẹ̀ kóun àti ìyàwó rẹ̀ kí wọ́n lọ ṣe sọ̀láàt yẹn bákan náà hadith ìtàlákọ̀ọ́kọ́ tó sọ wípé ta ni ọ̀bẹ lè dó òpọ̀ ta lẹni tó ṣe wípé yóò ṣe sàrà àfẹlẹ yìí ọ̀rọ̀ ni nínú òfin ṣẹríya tí ọ̀rọ̀ bá takò sẹ ọ̀rọ̀ ni wọn máa tì síwájú lè anal fẹ̀rẹ̀lá yàtẹ̀mílò máa la yàtẹ̀mílò hulqawl nítorí pé iṣẹ́ ó lè ní ìtumọ̀ tó ṣe pé ọ̀rọ̀ ò lè ní nítorí wọn lè sọ pé iṣẹ́ yẹn min khususiyati nabiyyi sallallahu alayhi wa sallam ọ̀n bẹ́ẹ̀ nù tá ṣe ládàá yẹn rí sallallahu alayhi wa sallam yàtọ̀ sí àwọn àlòmọ́ rẹ̀ yòókù àti bá àti bí kò sí lábẹ́ òfin ṣẹ̀ríà ní tó burú wípé tí wọ́n bá parí jàmá kan táwọn míì bá pẹ́ kí wọ́n tó dé káwọn náà tún ṣe sọ̀láàtù tiwọn náà ní jàmá ṣùgbọ́n kí wọ́n mọ̀ yìí pé ládá tí jàmá alákọ̀ọ́kọ́ tó tò lẹ́yìn lè má mú ní kò lè dàbí tàwọn táwọn dé táwọn ṣe jàmá ẹlẹ́kejì àbí jàmá ẹlẹ́kẹta àbí jù bẹ́ẹ̀ lọ ìyẹn ni pé ládá ti lè má mú àtàwọn jàmá rẹ̀ yọ́pọ̀ ju ti jàmá ẹlẹ́kejì lọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ so eléyìí túmọ̀ sí wípé ìlànà anabi sallallahu alayhi wa sallam wọ́n fààyè gbà wípé tí wọ́n bá parí jama kan àwọn ẹni tí wọ́n pẹ́ dé àwọn náà lè ṣe jama mi bẹ́ẹ̀ náà lásìrí lọ́dọ̀ àwọn fuqaha al-madahib al-arba'a gbogbo wọn kò sí ìtọ́ sọ pọ́nbélé pé kò tọ́kùn ṣe jama mi lẹ́yìn jama alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n gbogbo wọn fi májẹ̀mú sí wọn fi májẹ̀mú sí ẹni tó bá sọ pé kò tọ́ rárá rárá gẹ́gẹ́ bí imaamu malik rahimahullah àwọn sọ tọ àzìmọ̀kadì ti kan òsì tó sọ pé ọ̀ lọ mọ́ṣáláṣí mi bẹ́ẹ̀ náà ni ara àwọn àmọ̀dáìbò mi gẹ́gẹ́ bí àwọn hanafiya, àwọn ń sọ yìí pé kò sí tó burúkú ń ṣe jàmá mi lẹ́yìn jàmá alákọ̀ọ́kọ́ lópin ìgbà tí lè máàmù tí ó bá síwájú àwọn jàmá ní sọ̀láàtì ẹlẹ́ẹ̀kejì yẹn tí ó bá ti ní dúró láyè tí lè máàmù tí máa dúró tí ó ti ní dúró ní mihrab bákan náà kí jama tí ó tò lẹ́yìn ìmáàmù kejì àbí ìmáàmù tí ó ṣe sọ̀láàtì lẹ́ẹ̀kẹta kọ́mọ́ pọ̀ tó àwọn ẹni tí wọ́n ti kọ́kọ́ ṣe sọ̀láàtì pẹ̀lú lè máàmù mọ́ṣáláṣí yẹn sẹ́wọ̀n pé gbogbo eléyìí náà àwọn mẹ́jẹ̀mú ni tó ṣe pé kò sí lákọọ́lẹ̀ ṣùgbọ́n àwọn fòkàn háwò ní tí wọ́n ń wò ń bẹ̀ yẹn iná ni pé kí ni òní dá fìtínà lẹ̀ ìdí nu táwọn fi sọ pé tí èèyàn bá fẹ́ ṣe sọ̀láàtì tí wọ́n fẹ́ ṣe ń jama torí tó bá ti jẹ́ jàmáà fìtínà ó ti tako nǹkan tí sẹ̀rí àfojúsùn nídìí pé ẹ máa ṣe sọ̀láàtù ní jàmáà nítorí pé islam sọ pé ẹ máa ṣe sọ̀láàtù ní jàmáà nítorí kọ́rọ̀ yín ó lè bá àjọkàn ni nítorí kí ìfẹ́ ó lè bá wà láàrin yín nígbà táwọn bá ti wá ń ṣe lọ́nà tí wọ́n máa dá wàhálà lẹ̀ á jẹ́ pé islam ò ní farama wáyé o kọ́ wa tọ́ lábẹ́ òfin sẹ̀ríyà kọjá yìí pé jàmáà méjì wọ́n máa ṣe sọ̀láàtù ní àyè kan náà ní àkókò kan náà kódà kó ṣe pé sọ̀láàtù tí èkíní kejì wọn ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò tọ́ rárá kódà kó ṣe mọ́ṣáláṣí tí ń bẹ lójú ọ̀nà àwọn arìnrìn àjò eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run ọba wa kọjá pé àwọn kan tí ń kọ́kọ́ ń bàjẹ́ máa lọ ẹ̀yin wá wọnú mọ́ṣáláṣí ẹ̀yin náà máa ń ṣe Allahu Akbar Allahu Akbar kọ̀tọ́ ẹ yà darapọ̀ mọ́ àwọn ẹni tí wọ́n ti ń ṣe síwájú yín ni nítorí pé ṣíṣe bẹ́ẹ̀ fìtínà lásán tí ò ní tuma ni ìdá ìṣọ̀kan àárín àwọn mùsùlùmí rò ni torí délé ó yẹ káwọn mùsùlùmí ó ṣàkíyèsí eléyìí eléyìí máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ níbi tí fẹ́ẹ́nu bá ti jọba lọ́dọ̀ àwọn èèyàn tó ṣe pé kálukú ọmọ wo pé àwọn eléyìí ọ̀gbà tàwọn àfa wa àwọn eléyìí tàfáàmì ni wọ́n gba tiẹ̀ tó àwọn afáyín làwọn ànábì ni àwọn afáyín sáwọn ànábì ni tó fi wá jẹ́ pé ẹ fẹ́ tara tiwọn ẹ fẹ́ fi bà ìsìn islam lórúkọ jẹ́ ẹ fẹ́ fi bà islam lójú jẹ́ ní ìgbà míì ẹ̀wẹ̀ irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ dáadáa ní àsìkò hajj pàápàá jùlọ nínú àwọn tẹ́ǹtì tẹ́ǹtì tẹ́ǹtì tàwọn ọmọ nàìjíríà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn á rí i pé wọ́n ń ṣe jama méjì mẹ́ta lákòókò kan náà nínú tẹ́ǹtì kan náà subhanallah alazim báwo ni irú eléyìí ti ṣe lè máa wáyé ní ìgbà tó ṣe pé àwọn ẹni tí wọ́n nímọ̀ wọ́n ń bẹ láàrin àwọn èèyàn kí ló dé tá à ní tàwọn èèyàn lólobó nípa ntọ́ yẹ ká sì lé wọn jìnnà sí nǹkan tí ò dáa. wáyé o ọ̀nbẹ nínú àwọn lèmọ́mù lèmọ́mù eléyìí tó ṣe wípé tó bá bá wípé nínú mọ́ṣáláṣí tòun iná ni àwọn èèyàn kan lẹ́yìn ìgbà tó ń ti parí sọ́láàt ni wọ́n máa ń ṣe ìkọ́mà wípé àwọn tó fẹ́ ṣe jàmáà mi lẹ́yìn jàmáà tàlá kọ̀kọ́ tí wọ́n sì ṣe jàmáà fìtínà wọ́n gbìyànjú bí káwọn bá sọ́láàtì lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n bí tí wọ́n ti ń ṣe àlùwàlá lọ́wọ́ iná ni lèmọ́mù ti sálámà àwọn náà wọ́n ń ṣe ìkọ́mà láti pé káwọn náà kí wọ́n ṣe jama tiwọn lẹ́yìn jama ta alákọ̀ọ́kọ́ tó ń tipa ti sọ pé jama kejì tí wọ́n bá ṣe kò lè ní ládá bíi ti jama alákọ̀ọ́kọ́ lèmáàmù yẹn wá sọ fún wa nígbà tó bá pé wọ́n ti bẹ̀rẹ̀ sọ́láàt ìmáàmù mọ́sálásí ó wá sọ fún wa pé tẹ́ ẹ bá tó tẹ́ ẹ bá tó sọ́láàtì tẹ́ ń bá lọ ẹ̀yẹn bá débi pé forí kanlẹ̀ ẹ rí i pé alkiyama lẹ́ẹ̀ ti gbórí sókè ṣé lèmáàmù wa lọ́ọ́ yẹ kí lè yọ ọmọ àṣẹ àbí babaláwo babaláwo lọ́ọ́ yẹ kí lè yọ jẹ kí ṣe lèmáàmù tẹ́ ẹ bá gbórí sókè alkiyama lẹ́ẹ̀ bára yín ẹ gbọ́ nǹkan bẹ́ẹ̀ irú rẹ̀ sì wọ́pọ̀ láwọn àwùjọ kan adúpẹ́ fọlọ́n pé wọ́n ṣe bẹ́ẹ̀ nílùú tiwa so eléyìí túmọ̀ sí wípé àwọn èèyàn gbọ́dọ̀ wá mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run kì í ṣe pé ká máa wó oògùn ká kéèyàn wá ya páàgùn ló kọ́pọ̀ fẹ́ já síwájú àwọn èèyàn nídìí ẹ̀sìn téèyàn bá fẹ́ ya páàgùn yóò máa jẹ́ babaláwo ni àmọ́ ìlànà tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ní tí wọ́n máa fi jẹ́ bàbàrà ń bẹ̀ òun náà ni kéèyàn ọmọ qala Allahu qala rasuluhu al-imam Shafi'i rahimahullahu ta'ala wọ́n ń pàkíyèsí wa lọ sí di pàtàkì yìí wọn ni kullul ulumi siwal qur'ani mashghalatun illa alhadithu wa illa alfiqhu fi diini alcilmu ma kana fihi qala xadathana wama siwa daka waswaasu shayatini wọn ni gbogbo màláyé tó bá yẹ lẹ́yìn alukur'an tá n bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ nípa àmà tó bá yẹ lálùkùrán bákan àti ìmọ̀ àgbọ́yé lásán ni wọ́n ní tí wọ́n ń pè ní mà ó náà ni ntọ́ba ti ṣe àkójọpọ̀ ọ̀rọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam gbogbo ntọ́ba tako eléyìí báyìí ìròyìn ròyìn ṣètọ́ni torí náà jama báwo ni wọ́n sì sọ pé wọ́n mà nípa ẹ̀sìn ọlọ́run ọ̀ ma qala Allah ọ̀ ma qala rasuluhu ọ̀ ma ń tànàbì sọ ọ̀ ma ń tọ́lọ̀ sọ ó sì sọ pé onímọ̀ nípa ẹ̀sìn ọlọ́run àfi kó má ti sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ kó má dáwàkà kó má ti sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ kó má dáwàkà ṣé wọ́n wàhálà nàbì mu wa ni ìdí nu tó fi jẹ́ pé ìgbà tí ò ti símà nípa ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ogun ní ọ̀mọ̀ wákà ogun ní ọ̀mọ̀ wákà àwọn alérí sáwọn èèyàn mọ́sálásí pé tí wọ́n bá tó kún forí kanlẹ̀ alkiyama wọn ti gbórí òkè irú kí wọ́n á nù nítorí tọ́lọ̀ tó yẹ ọ kọ yẹ ọ wọ́n tó yẹ kọ́ kọ́ àwọn èèyàn lẹ́sìn ọ̀lọ́ lọ́wọ́ á di babaláwo a'udhu ẹni tó bá wá tó wá sí mọ́sálásí tó báraka kan lẹ́yìn lè máàmù ti bá jama o tó o bá ti lè báraka kan lẹ́yìn lè ti bá jama kí ni ìfìmà pé mo ti báraka tí mo bá ti bá ìmáàmù ní rúkú ẹnikẹ́ni tó bá ìmáàmù ní rúkú kó tó di pé ìmáàmù gbórí sókè èèyàn ti báraka yín àmọ́ ńgbà téèyàn bá ìmáàmù ní rúkú ẹ ṣe allahu akbar ti bẹ̀rẹ̀ sọ́lát ẹ tún wá ṣe allahu akbar ti rúkú allahu akbar méjì lẹ́sẹ̀ o táyì bá gbà yín allahu akbar ti bẹ̀rẹ̀ sọ́lát tó ń ti pé ìmáàmù ti wá rúkú ẹ tún wá ṣe allahu akbar láti lọ sí rúkú tó eléyìí ni nǹkan tẹ́ ẹ tó bá wá ṣẹlẹ̀ wípé ẹ kẹ́ rí Allahu Akbar méjì ṣe ẹ̀ ń wò pé bàbá yìí lè gbórí sókè kó tó di pé parí Allahu Akbar méjèèjì tẹ́ bá ṣe Allahu Akbar tó jẹ́ pé àníyàn yín sí Allahu Akbar tẹ́ ṣe yẹn òun náà ni Allahu Akbar ti bẹ̀rẹ̀ sọ́láàt ó sì dá ó sì dá ajẹ́pẹ́ ti báraká yẹn àmọ́ tó bá ṣe pé àníyàn yín sí Allahu Akbar tẹ́ ṣe òun náà ni Allahu Akbar ti rùkú Allahu Akbar ti rùkú ẹ̀ ṣe Allahu Akbar ti bẹ̀rẹ̀ sọ́láàt tó jẹ́ pé àníyàn yín sínú ẹ̀ báraká yẹn o kọ́dà ẹ̀ bá sọ̀làt ẹ̀ báraka yẹn sì bá sọ̀làt nítorí pé takbiratul ihram rukunun min arkani sọ̀làt allahu akbar alakoko tá a máa ṣe tá a bá bẹ̀rẹ̀ sọ̀làt orígun kan nínú orígun sọ̀làt eléyìí tó sùpà gbọ́dọ̀ fi ráàrí rárárárá ẹni tó bá wọ mọ́ṣáláṣí tó wá bá pé ìmáàmù ìdúró ló wà ó bá pé ìmáàmù rùkú ló wà pé ìmáàmù ìforíkanlẹ̀ ló wà pé ìmáàmù orí ìjókòó ló kíláàsì àwa náà lọ bá nípò tó wà o a lọ bá nípò tó wà kìí ṣe pé ńgbà tí lè máàmù ti jẹ́ pé forí kanlẹ̀ lọ́wà èmi ọwọ́ agan sí dùn ó pọ̀ kúkú wá bá mi rákà alákọ̀ọ́kọ́ ló ń ṣe lọ́hùn ọwọ́ abá mi rárá o yọ̀wọ́ abọ̀ àbí wọ́ọ́ lọ́ọ́ bá ṣẹ́bọ́n ni lè máàmù a máa ṣe pé wọ́n ni lè máàmù ni ẹnikẹ́ni tó bá bá ìmáàmù nípò kan ipò tá a bá ìmáàmù làwọ́ lọ́ọ́ bá a ní gan síbi tá a wà a lọ bá ìmáàmù nípò tó wà ṣùgbọ́n ìgbà tó ṣe pé a bá ìmáàmù lẹ́ni tó ti gbórí sókè láti rùkú a bá lẹ́ni tó ti forí kanlẹ̀ a bá lẹ́ni tó jókòó àní karaka yẹn kúnraka tá a bá nítorí pé jòkó la bá lè máa mú nítorí wípé ìforíkanlẹ̀ la bá lè máa mú àyàfi ẹni tó bá bá ìmáàmù ní rúkú nìkan ẹni tó bá bá ìmáàmù ní rúkú nìkan òun láṣọ kó ti bá raka yẹn òun láṣọ kó ti bá raka yẹn torí ẹ ẹ jẹ́ ká ṣàkíyèsí o lópin ìgbà tí èmi bá bá ìmáàmù kó ìmáàmù sọ Allahu Akbar kó tó máa kí fatiha màá sọ pé nbo mo ti bá ìmáàmù mọ bá lórí takbiratul ihram torí pé ìmáàmù tí ìmà ké fatiha torí pé ó léwu púpọ̀ ó léwu púpọ̀ kọjá yìí pé ìgbà tí mo dé sí fatiha ti tán ìmáàmù ti ké fatiha tán nítorí pé ewu tó wà ń bẹ abu huraira radiyallahu anhu nínú hadith kan tí ìmáàmù malik tó gbé jáde nínú muwatta rẹ̀ ó ní man fatathu al-fatiha faqad fatahu khayran kathir ẹnikẹ́ni tí fatiha bá ti lè bọ́ ma lọ́wọ́ oore ńlá ti bọ́ ma lọ́wọ́ fatiha lè máa mú tó bá ti bọ́ mọ́yàn lọ́wọ́ oore ńlá ti bọ́ mọ́yàn lọ́wọ́ ẹ jẹ́ ká gbìyànjú láti rí i pé a máa jáfara a máa pẹ́ sí mọ́ṣáláṣí ká jẹ́ni tó ṣe pé yóò bá lè máàmù lórí takbiratul ihram ó dáa púpọ̀ ẹ rí aṣọ pé tó bá bá ìmáàmù níjókòó ó jókòó pẹ̀lú ẹ̀ tó bá ní foríkanlẹ̀ ó foríkanlẹ̀ pẹ̀lú ẹ̀ tó bá ní rúkú wàá rúkú pẹ̀lú ẹ̀ tó bá ní nàró wàá nàró pẹ̀lú ẹ̀ àmọ́ o ẹni tí ó kà kún ń báraká yẹn nínú gbogbo àwọn èèyàn wọ̀nyí òun náà lẹni tó bá bá rògbò wọ̀ pẹ̀lú ìmáàmù àyàfẹ́ tó bá ṣe pé ìdúró tó bá yẹn ìdúró tí máa síwájú rògbò ni ìwọ náà ti báraka pẹ̀lú lèmáàmù ó wà nínú hadith eléyìí tí abu dawud àti àwọn míì gbé jáde anabi sallallahu alayhi wa sallam ó ní idha ataytum wa nahnu sujudun fasjudu wa la ta'udduhu shay'a tẹ́ ẹ bá dé mọ́sálásí tẹ́ ẹ bá pórí ìforíkanlẹ̀ láwa ẹ̀yin náà ìforíkanlẹ̀ pẹ̀lú wa àmì ẹ má kàkún pẹ̀ ti báraka ẹ má kàkún pẹ̀ ti báraka ṣùgbọ́n ọlọ́run ọba aláàánú ni ọlọ́run ọba yóò fún ọ lẹ́san ọ̀wé ìtọ́ ọba náà tó ti bàrákà ìgbà tó ṣe pé ọba ìmáàmù lórí lórí pó ti nàró láti rò kó ni ọlọ́run tún fún ọ ládé lẹ́yìn ṣùgbọ́n ọ̀bàrákà ẹ̀yin ìmáàmù nínú òfin ọlọ́run à ń fẹ́ kọjá yí pé ẹ gbé sọ̀láàtì yẹn fúyẹ́ àmọ́ pẹ̀lú pípé gbogbo àwọn orígun sọ̀láàtì àwọn ọ̀ranyàn rẹ̀ àti àwọn májẹ̀mú rẹ̀ kó má ṣùgbọ́n kẹ́ ẹ jẹ́ kí sọ̀láàtì yẹn fúyẹ́ nítorí pé ó ṣeéṣe kó jẹ́ pé nínú àwọn ẹni tó tò lẹ́yìn yín ẹni tó lẹ́ ń bẹ́ńbẹ́ aláàárẹ̀ ń bẹ́ńbẹ́ arúgbó ń bẹ́ńbẹ́ ẹni tí nǹkan kan ń dà láàmú nínú àgọ́ ara ń bẹ́ńbẹ́ ẹni tó ní bùkátà kan tó yẹ pé láàrin ìṣẹ́jú péréte ó kó tètè débẹ̀ ń bẹ́ńbẹ́ tó ọlọ́run sì ṣe gbogbo wọn wá sí lọ so ó yẹ ká ṣàkíyèsí ká ṣàkíyèsí gbogbo àwọn ẹni tí ń bẹ lẹ́yìn wa yìí báyìí tó bá jẹ́ pẹ́yìn lẹ́ ń bá ń dá láti ṣe kò sí ní tó burú ẹ máa fàágùn lọ sí gbogbo ibi tó bá wù yín ẹ fàágùn bọ́ bá ti ṣe wù yín àmọ́ ńgbà táwọn èèyàn bá tò lẹ́yìn ẹ máa ṣàkíyèsí wọn torí pé anabi sallallahu alayhi wa sallam ó ti fi hàn wá pé man amma qawman falyukhaffif ẹnikẹ́ni tó bá fi lè ṣe aṣíwájú àwọn èèyàn nínú sọ́lá kọ́ ya ṣe sọ́lá ti rẹ̀ ń fúfú yẹ o ṣùgbọ́n o ẹ má sì ọ̀rọ̀ yìí gbọ́ o bí ṣíṣe sọ́lá ti ń fúfú yẹ eléyìí tó bá súnà mú láàmà ṣe o eléyìí tó bá súnà mú láàmà ṣe gbígbé fúyẹ́ lọ́nà tó ṣe pé a máa pé sọ́lá tiwa gbogbo orígun ò ní gbẹ̀yìn ọ̀ràn yìí ò ní sọnù sunna sọláàtì kò ní rárẹ̀ a máa ṣe gẹ́gẹ́ bá anabi wa muhammad sallallahu alayhi wa sallam ti máa ṣe ọ̀dọ́ rẹ̀ gan láti kọ́ gbígbé sọláàtì fúyẹ́ sẹ́bẹ̀yìn sí màpá anabi sallallahu alayhi wa sallam irú àwọn súrà tí máa ké lásùbà í máa ń kùn jọjọ irú àwọn súrà tí máa ké ní dọ́hùr ó máa ń kùn jọjọ ti asri a máa jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì bẹ́ẹ̀ náà ni sọláàtì maghrib ọ̀dọ̀ ànábì là ń ti ń kẹ́kọ̀ọ́ òun náà là ń wá àwòkọ́ṣe òun náà ló sì ní ká gbé fúyẹ́ bí tí í ṣe gbé fúyẹ́ làwọn náà gbé fúyẹ́ kìí ṣe kíkọ́ àṣẹ Allahu akbar tó bá ti ghayril maghdubi alayhim waladdallin kọ́ wa ni mudahammatan Allahu akbar bẹ́ẹ̀ ni sọ̀láàtì tiẹ̀ wọ́n ti wá sọ ní baba mudahammatan gbogbo ìyẹn ti dọ́ọ̀mà rárá o ẹ̀ màkà kí o tó gun gbà kan ẹ̀ kí o tó kúrú gbà kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kìí ṣe pé ìfẹ́ nú àwọn èèyàn láti máa gé sọ̀láàtì kúrò torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń tò lẹ́yìn tẹ́ bá ké kúlú Allahu ahad gan lẹ́yìn fatiha ọ̀pọ̀lọpọ̀ ọmọ kò sẹ́yìn wọ́n ní sọ̀láàtì ti gùn jù kí wọ́n látún á kí lẹ́yìn kúlú Allahu ahad kìí ṣe fẹ́ nu wọn lẹ́tẹ̀lé torí pé ọ̀pọ̀lọpọ̀ nu wọn tẹ́lẹ̀ náà ni ẹ̀tún á ní ẹ ẹ̀tún já dú ẹ̀tún já dú wọ́n máa sun rárá wọ́n máa sun ni bẹ́ẹ̀ bá so tó ń ti pẹ́ ń tún sẹ́lọ̀ ni ìpèpè tí a ti pèpè fún sọ̀lá ti tuntun ẹ̀sà ti wá ẹ̀ǹtí ó jẹ́ kó òun yẹn ó dọ́dọ̀ wọn kẹ̀sì wẹ́ni tó má pèpè pè nígbà tó má ti pè tó má gbóhùn sókè ó ti tó lẹ́yìn eléyìí báyìí a rí i pé tọ́ kọ́tọ́ kọ́ ajẹ́ pé ẹ̀ máa kánjú ẹ̀ máa kánjú ṣe sọ̀lá bí àwọn ẹni tó yẹ pé sọ̀lá tu tàràwíhì yìí ní ìsinyìí báyìí ìṣẹ́jú ni wọ́n ti parí rákà mọ́kànlá wọ́n lójú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ ńlá wọ́n ń gbé gbà ojú ni Allahu akbar Allahu akbar Allahu akbar ah ah Ah, ah, ṣé sọ̀láàtì náà sì lélẹ́yìn abẹ́ ń tanra yín jẹ tá à ń bá ń ṣe sọ̀láàtì tá a fẹ́ tó pẹ̀lú lè máa mú ntí a máa ṣàkíyèsí òun náà ni wípé tẹ́ni tí ń ṣe sọ̀láàtì tó bá jẹ́ èèyàn kan ṣoṣo yóò dúró ní apá ọ̀tún lè máa mú tó bá jẹ́ èèyàn kan ṣoṣo tí èso ọmọ rondo tí ò mọ nǹkan kan tí ń jẹ́ sọ̀láàtì tó jẹ́ àgbàlagbà àbọ̀mọ tó ti dàgbà tó ti máa ti ń jẹ́ sọ̀láàtì apá ọ̀tún láàfin sí apá ọ̀tún lè máa mú ó dúró sí tó bá sì kóbìnrin ẹyọ kan ni ló bá fẹ́ ṣe sọ̀láàtì pẹ̀lú ọkọ rẹ̀ àbọ̀ fẹ́ ṣe sọ̀láàtì pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ àbọ̀ fẹ́ ṣe sọ̀láàtì pẹ̀lú bàbá rẹ̀ obìnrin ẹyọkan ẹ̀yìn ọkùnrin yẹn ni ó dúró kò ní dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò ní dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó tó bá wá ṣe pé ẹni méjì ni ló fẹ́ tó pẹ̀lú lèmáàmù tó ń fẹ́ ṣe sọ̀láàtì pẹ̀lú ẹ̀ ẹni méjì yẹn ẹ̀yìn lèmáàmù làwọn ó dúró ẹ̀yìn lèmáàmù ni wọ́n ó dúró tó bá ṣe pé àgbàlagbà kan ọmọdé kan lọ́mọdé tó ṣe kó ti màtúmà sọ̀láàtì ẹ̀yìn lèmáàmù ni wọ́n ó dúró tó bá ń ṣe pé ọmọdé òun kò tí ì mọ̀ tó máa sọ láti àgbàlagbà yẹn ó dúró lápá ọ̀tún lè má mu ọmọdé òun dúró sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ torí pé à ń wò pé ó lè wòsàn ní ìsìnkú orí bọ́ọ̀lù kọ́ máa lé lọ kò sí wàhálà ń bẹ̀ so àgbàlagbà ńlá kàkún pé ń bẹ pẹ̀lú lè má mu tíjọ́ máa bá wa pọ̀ tó ṣe pé àwọn tó fẹ́ ṣe sọ láti pẹ̀lú ìmáàmù àwọn ọkùnrin àtàwọn obìnrin ni kò sí wàhálà àwọn ọkùnrin ó tò sẹ́yìn lè máàmù àwọn àìdúró níwájú lè máa mú nítorí hadith abu huraira radiyallahu anhu tánàbí sallallahu alayhi wa sallam tó ní innama ju'ila al-imamu liyu'tamma bihi fala takhtalifu alayhi ńṣe ni wọ́n fi lè máa mú síwájú yín kẹ́ ẹ lè bá a máa wà wòkọ́sì rẹ̀ ṣé ẹni tá a fẹ́ wà wòkọ́sì lọ́yẹ kọ́ wà wájú ni àbáwá tá à ń wà wòkọ́sì rẹ̀ lọ́yẹ ká síwájú ẹ̀ so ẹ ṣàkíyèsí bẹ́ẹ̀ yẹn o ibi tí ṣẹ̀rí àti gbà wípé a lè tò síwájú lè máa òun náà ni téèyàn bá pọ̀ rẹ́rẹ́rẹ́ bí kò jẹ́ pé sọ̀látùl jùmọ̀ àlànsì àbí sọ̀látùl ìdáyì àbí sọ̀látùl jẹ̀náza àyè ti wá tán gbogbo bí tá a lè pè lẹ́yìn lè máàmù àyè ti tán gbogbo bí tá a lè pè lẹ́yìn lè máàmù gbogbo àwọn títì títì títì tó tún sọ mọ́ mọ́sálásí lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn gbogbo ẹ ti kún débi pé kò sáyè mà ìgbà náà tẹ bá dúró sí iwájú lè máàmù nítorí túláàsì kò sí tó burú mbẹ àmọ́ irú ìtànkà nínú tírà àwọn màlìkíyà wípé ẹ lè dúró níwájú lè máàmù màkúrò lásán ni kò sí tó burú mbẹ ó burú ó burú nítorí pé dídúró níwájú lè má mu ó takò pé mò ń wá òkọ́sẹ̀ lè má mu. alhamdulilayi rabil alamin ọ̀rọ̀ ní agbọn kọlọn jẹ kó sì wá ní àǹfààní láyé àti ní alikiyama kọlọn bá a san olùwà ní ẹsùn lórí a fẹ́ béèrè pé tó ń gbà tẹ mẹ́nu bá fún wa pé bá a sì máa tó sọ́fù wa fẹ́ bẹ̀rẹ̀ ká pé àwọn ọkìn tó pọ̀ wọn fẹ́ tó sọ́fù bo láti máa bẹ̀rẹ̀ níbo ló sì lóore jù níbo ló yẹ kó máa parí sí ẹ tí a bá fẹ́ tu sọ́fúnlá yìí lè má mọ àlàyé rẹ̀ náà tún wá pẹ̀lú ògùn ọlọ́run ọba àmọ́ ntí ṣe òdodo náà ni pé ẹ dúró ẹ bẹ̀rẹ̀ sáfún yẹn dédé ẹ̀yìn lè má mọ̀ dédé ẹ̀yìn lè má mọ̀ gẹ́gẹ́ bí hadith Abu Dawud ti ṣe tọ́ka sí dédé ẹ̀yìn lè má mọ̀ lẹ́tì bẹ̀rẹ̀ ẹ máa pè lọ sápọ̀tù ẹ máa pè lọ sápọ̀tù kì í ṣe pé lọ dúró ní kangun lọ́hùn ìkangun ọ̀tún lọ́hùn ẹ wàá fi lè má mọ̀ lẹ́ lónìkan ẹ fẹ́yìn rẹ̀ lẹ́gbàáyàwó rárá o bàbá wa pè lọ sápọ̀tù báyẹn kò sí ní tó burú kọjá pé àwọn kan náà tún dúró sápọ̀ sí i kò sí ní tó burúkú àwọn kan náà máa dúró sápọ̀ òsì ṣùgbọ́n ìtọ́ jù ni pé káwọ́ dúró lápọ̀ ọ̀tún sáfù bẹ́ẹ̀ náà ni sáfù tẹ ẹlẹ́ẹ̀kejì àtẹ̀yìn lè máàmù láti bẹ̀rẹ̀ á máa pé lọ sápọ̀ ọ̀tún kò sí ní tó burúkú ẹ̀yìn dúró sápọ̀ òsì so ṣùgbọ́n apá ọ̀tún sáfù ńlọ́lọ́lá jù. alhamdulilayi rabbil alamin ọ̀rọ̀ alágbọ̀n ẹ jẹ́ kí a tún mú dé ti gbọ̀ wá nípa ìdánilẹ́kọ̀ọ́ wa gẹ́gẹ́ bí ìbéèrè tí àwọn èèyàn ti ń pè wá ti ń bi wá léèrè pé irú ìdánilẹ́kọ̀ọ́ yìí kò yẹ kó jẹ́ pé orí rédíò nìkan ni ó ti mọ̀ ajẹ́ oyè wọn tẹ̀wọ̀n pé tò bọ́yọ̀ òun ni ò tí ì láǹfààní àti mọ àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ti máa wáyé síwájú Ramadan àsìkò rọmọdán ládàá dúró tí ó sì tún tẹ̀síwájú lẹ́yìn rọmọdán ìdánilẹ́kọ̀ọ́ wa máa wáyé ní àárín magiribi sí sọ̀látùl ẹ̀ṣà ọjọ́ sunday sí ọjọ́ friday ní alaalẹ́ ó máa wáyé ní almadina center ní tó wà ní pápá abẹ́dẹ̀ ẹ̀sánú ajé area inshallah bákan náà ní ọjọ́ monday àti ọjọ́ thursday ó máa ń wáyé ní olúkókò tí ó wà ní ìsàlẹ̀ general ní almadina central mosque tó wà níbẹ̀ yẹn náà ní ọjọ́ monday sí ọjọ́ monday àti ọjọ́ thursday ìyẹn náà máa wáyé láàrin mọ́gíríbì sí sọ̀látọ̀ ìṣá bákan náà ọjọ́ wednesday ó máa wáyé ní mọ́sálásí ìlú ńlá ilé tó wà ní ọjà àgbó láàrin mọ́gíríbì sí ìṣá iná lòun náà máa wáyé bákan náà ní ọjọ́ saturday ìyẹn a máa wáyé ní ọjà wàsó títẹ́lẹ̀ ní sáàbó eléyìí ní èdè haúsá ni fún gbogbo ẹni tó bá láǹfààní láti gbọ́ èdè haúsá kí wọ́n lọ síbi bẹ̀ láàrin mọ́gíríbì sí ìṣá ni eléyìí máa wáyé bákan náà fún àǹfààní tó bá wá nídìí ìbéèrè kan àbí méjì láti béèrè lọ́wọ́ àwọn olùmọ̀ wa ẹ jẹ́ kí a gba nọ́mbà yìí wọn ó sì dá wa lóhùn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ táwa náà káwa náà gbìyànjú ká béèrè pẹ̀lú ẹ̀kọ́ ìbéèrè nọ́mbà náà lọ́ba yìí pé zero eight zero three two eight five zero four six six lẹ́ẹ̀kan sí zero eight zero three two eight five zero four six six bákan náà ká sì má gbàgbé nípa ilé ẹ̀kọ́ ilé tí à ń lọ́gùn rẹ̀ tán sí wa létí nípa pé àǹfààní tí ó wà ó pọ̀ níbẹ̀ dáadáa òun náà ni ilé ẹ̀kọ́ Al-Medina Center àbí Al-Medina Schools ilé tó wà ní pápá abẹ́dẹ̀ ẹ̀sánú ajé area tájú wa pé ó bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ kéékèèké ìṣẹ́jẹ́ kindergarten títí tó fi dórí àwọn college gbogbo àwọn àǹfààní yìí ni ó wà níbẹ̀ wọ́n ó sì kọ́ àwọn olùkọ́ wa wọ́n jẹ́ nǹkan tí ó múnádóko tí wọ́n gbóúnjẹ fẹ́gbẹ́ tí wọ́n gba àwùbọ̀ bákan náà eléyìí náà ẹni bá fẹ́ nímọ̀ nípa òfin ẹ̀sìn ọlọ́run ọba ilé tó yè kooro tí ò lẹ́jà bákan nú mọ́dọ́rásà wà níbi bẹ̀yẹn náà tó jẹ́ ti àwọn àgbàlagbà tàwọn ọmọ kéékèèké eléyìí wọn máa wáyé ní ojoojúmọ́ láàárín ọjọ́ sunday títí di ọjọ́ wednesday bóyá níbi aago mẹ́rin síbi aago mẹ́fà ìrọ̀lẹ́ àmọ́ táwọn àgbàlagbà ọjọ́ saturday sunday láago mẹ́jọ àárọ̀ síbi aago méjì ọ̀sán ẹ jẹ́ á gbìyànjú kájẹ́ ẹni tí ó fọkàn sí nítorí pé ilé ayé ń bì kájẹ́ ẹni tí ó gbé pẹ̀lú òfin ẹ̀sìn ọlọ́run ọba ká lè rí ilé ayé lò ní ti dáadáa ká sì lè bàbá ọlọ́ba pàdé ní ọ̀nà tí ó rọ̀ wá lọ́rùn jù kọ́lọ́ba kí ó ṣe àlìkíyàmọ̀ ní ìbùsínmi fún ẹnìkọ̀ọ̀kan wa àwọn lè láǹfààní àti béèrè béèrè lórí níta mẹ́nuba gbogbo yìí ẹja pé nọ́mbà tá a fi síta lẹ́ẹ̀kan yẹn kọlọ́ba kí ó sì rọrùn fún wa ibi báyìí ni a dúró sí ní alẹ́ tòní ẹja pàdé àwọn olùmọ̀wá dédé àsìkò yìí ní ọ̀la kọ́lọ́n sọ èmi àti ẹ̀yin àtàwọn olùmọ̀wájú ọ̀làlọ́ kí ọlọ́n gba síyàmù wa ní ìjọsìn fún wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.